bushra akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní udawa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمه الله وبركاته السبق ادجي الى ان كوني ادجي نينو في شريعه وناني يا سيامي ikeke àwọn èèyàn ẹni tó bá kọkọ dédìí láti ibì kan náà àti gbogbo wọn ti jọ bẹ̀rẹ̀ onítìyìn ló gbégbó orókè oníkálukú ọmọ wa ṣe olórí borí pé mi máa kọ́ débẹ̀ òní débẹ̀ ṣáájú mi eléyìí ni wọ́n ń pè ní ìdíje lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run bá gbà pé ńtọ́tọ́ oníkàṣe ìdíje kódà nígbà míì ọ̀nbẹ nínú nǹkan tó ṣe pé a nífẹ̀ẹ́ sí nínú òfin ṣẹ̀ríyà pàápàá jùlọ táníyàn wa lórí ṣíṣe tó bá jẹ́ àníyàn tí ń já sí pé à ń ṣe ni kí ara ó lè bá lágbára dáadáa láti lè bá àjọsìn fọlọ́run ọba bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. ẹ̀rí ìyàtọ̀ ń bẹ láàrin asábẹ̀kọ̀ báwo tó gba sukùn àti asábàkù asábàkù báwo tó gba fatha ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì asábàkù òǹgà ni ìdíje yẹn asábàkù òun náà ni òun náà ni ẹ̀bùn téèyàn gbà lórí ìdíje ẹ̀bùn tá a gbà lórí ìdíje òní asábàkù lẹ́yìn ló fà ló fi pàtàkì kéèyàn máa kí ó kọ́ máa pè dáadáa kéèyàn máa máa pè ń pèkúpè ìdíje yàtọ̀ sí ẹ̀bùn ìdíje ni asabaku ẹ̀bùn ni asábàkù bákan náà sì ní kíkọ rẹ̀ tí wọ́n bá sì wọ èèyàn lè gbójò fáìnà kọ́ gbá ìnà fójò kí ló fà á gan tí sẹ́rí àfigbá wọlé wípé ọtọ́ka ṣe ìdíje ìdíje àti kámá jìjàkadì lábẹ́ ìdíje ọ̀nbẹ lábẹ́ ohun sí ẹ̀wọ̀ ẹ̀sìn Islam sẹ́rí àgbà ká díje sẹ́rí àsìgbà. Si ká máa mú jákàdì lójú ọ̀nà pé à ń fi ń kọ́ agbára nítorí pé lábẹ́ bẹ́ẹ̀ yọ bọ̀ sábẹ́ pé à ń rira wa láti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ẹ̀kọ́ bí èèyàn ṣe dáàbò borí èèyàn ẹ̀kọ́ bí èèyàn ṣe lágbára ẹ̀kọ́ màjàmásá ẹ̀kọ́ bágbára ti ṣe wọnú egun. ẹ̀kọ́ bíyàn tiẹ̀ ṣe ṣe sùúrù téèyàn ṣàfaradà àti bẹ́yàn ó ti ṣe mú kí gbogbo oríkèé ara èèyàn kó wà ní sẹpẹ́ àìbàámà níjọ tí ẹ̀kọ́ ọ̀bá ní sojú múmu kéèyàn má bàa bẹ́nu ẹni tó ṣe é pé ẹni tí ò tó nǹkan ní ọ̀padà mẹ́mìí olúwa rẹ̀ lọ. akramakumullah ìdíje ó lè wáyé lára pé ká sáré. ká ní kí gbogbo èèyàn wá sáré láti bí báyìí sí bí báyìí á sáré o láti arin kínkín títí dé gàmbàrí ẹni ọba wa ṣepò kínní á kò ṣepò kínní lọ́dún yìí ẹni ọba ṣepò kejì òun ló ṣepò kejì lọ́dún yìí ẹni ó ṣepò kẹta ààrẹ jù bá ń lọ àwọn èèyàn yòókù náà adúpẹ́ lọ́wọ́ yín akínyìn o wípé ẹ̀yin náà ti ẹ̀ bá ní kópa ń bẹ̀. wọ́n sì máa ń ṣèdíje gbára pé ká ọ̀fà ta ká kọ́ ọ̀kọ́ sọ. gbogbo eléyìí lẹ́nu ọtí wọ́n máa fi ṣèdíje. wọ́n sì máa ń ṣèdíje gbára pé ká gẹṣin ká fi sáré ká gun ràkúnmí ká fi sáré wọ́n máa ń ṣèdíje náà gbára àwọn nǹkan báyìí àwọn mẹ́jẹ̀mú tó de ìdíje tí ìdíje máa fi jẹ tó lálàáfíà òun náà ní kó jẹ́ irú ẹ̀sìn kan náà la fẹ́ jọ gùn èsìkò ẹ̀sìn eléyìí ó kì í lẹ̀ ó lágbára ju ẹ̀sìn yìí lọ eléyìí gbádùn ju eléyìí lọ eléyìí mèrè sáájú eléyìí lọ ẹ̀sìn tó mèrè sábà kan náà pàkúmi tó mèrè sábà kan náà ńlá lò májàmú kejì òun náà ni pé a gbọ́dọ̀ sàmì síbi tá a sáré dé ọ̀kàn ní jẹ́ pé ká máa sá lọ lọ́lọ́gbọ̀nrán gandan títí títí títí dé bò títí kan ò sí tí ò ní parí ibì kan fún àwọn ẹni tí ń ṣèdíje a gbọ́dọ̀ mọ ibi tá a fẹ́ kí wọ́n sáré ń dé ẹlẹ́kẹta ni pé ẹ̀bùn wo gan-an fún wa a gbọ́dọ̀ mọ̀ pàtó kí ó ṣe pé gbogbo ẹni tó bá gbégbó orókè yọ ọgbẹ́bù ẹ̀bùn orú èwo ẹ là kó yé wa. a sì gbọ́dọ̀ ṣe àlàyé pé tọ̀ nǹkan méjì yìí iná ní nǹkan àgùn tí àwọn olùdíje fẹ́ gùn kájé kó yé wa. ọ̀tọ̀ ká ṣe ìdíje ìjàkadì ká ṣe ìdíje lílúwẹ̀ àti nǹkan míì nínú àwọn nǹkan tí wọ́n ran ara lọ́wọ́ tára ó fi di pépépé nínú tí múni dání tí ṣe sùúrù tí ń mú ní danitọ́ láfaradà lópin ìgbà tó bá jẹ́ pé àwọn àdíje yìí wọn ò ní dí wa lọ́wọ́ láti sin náà kò ní jẹ́ pé àkókò sọ láti wá tó àwọn ẹbí Islam náà wọ́n gbà pé ká ṣe díje yìí rárá o inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tó lákòókò ní sọ láti ṣe fáwọn olùgbàgbọ́ òdodo bákan náà ni wọ́n á sọ pé torí pé ẹ̀ ṣe díje ẹ̀ wá fi díje sí àsìkò Ramadan ó wá sọ yìí pé pẹ̀lú díje tó fẹ́ ṣe yìí wọ́n ní lè ṣe Ramadan ó tó bẹ́ẹ̀ ta ló ní ká fi sí Ramadan gan nígbà tó mọ̀ pé agbára rẹ̀ ò ní ká kó o ṣe díje kó o tún ṣe Ramadan torí ẹ̀ ìdíje ò gbọ́dọ̀ mú ọ pàǹtọ́ pàtàkì jù kọ́ pátì nítorí tiẹ̀ ìdíje ò sì gbọ́dọ̀ mú ọ lọ ṣèbàjẹ́ ìdíje ó mú ọ ṣèrànù kọ́ ajẹ́ kébi tó ti ló ń ṣe díje ìwọ àtàwọn obìnrin olóbìnrin àmọ́ àti mára yín àmọ́ lọ mára yín bí òkú èkóló àwùdùbìlà òbíkọ ajẹ pé díje ọpadà bí zìnà ìdíje ọpadà bí kámutí ìdíje ọpadà bí gbogbo oríṣiríṣi aburú àtòrí ibú ọgbọ́dọ̀ bá wọn kópa ń ru ìdíje bẹ́ẹ̀ tàbá wá wo irú àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń jà lónìí wọ́n kí wọ́n ń jà boxing àti irú wrestling eléyìí tá ń jà lónìí eléyìí tí ẹ̀rọ amóhùnmáwòrán tó máa ń gbé wá báwọn èèyàn nílé gbogbo àwọn ń nja wrestling àwọn àlú òyìnbó tóníkálukú wọn yọ wà nù pátá tí wọ́n máa wá múra wọn tí wọ́n máa lura wọn lùkulù bí ẹran àìjẹ́ wọn. tí wọ́n máa ṣe ọmọ làkejì bíi kó kú tí wọ́n máa jà á débi pé ká máa tún gbá nǹkan mọ́ra ẹni lórí ká máa sọ̀rọ̀ ẹni ní àga lórí ká máa gbéra ẹni lára ẹni má àpótí ká máa lára ẹni má àga àkọ̀wé lóríṣiríṣi àti ẹ̀ṣẹ̀ tó yẹ pé wọ́n máa bára wọn jà wọ́n fi fi ẹ̀ṣẹ̀ fi dábìrà sí ojú ẹlòmíì ìyá rẹ̀ ó rí yóò sì dá mà. pé wọn náà ní lukú olùsè á di báyìí subhanallah tó bá jẹ́ bẹ́ẹ̀ á rí i pé irú àwọn ìjàkadì àti àwọn ẹ̀ṣẹ̀ yìí islam ọ̀farama o islam ọ̀farama nítorí pé ìwọ náà bá la bá bá dẹjú ọ̀yẹ́ kó rí mú tí wọn náà rí i pé wù ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni wọ́n á rí i pé nínú documentaries ti àwọn wrestling àti boxing tí wọ́n ń jà lónìí àìmọye èèyàn ni wọ́n sọ fún ọ pé ó kú sójú ìjà ìjà tó lọ́wọ́ bẹ́ ìjà tánàbí ọ̀ràn bóòlà àti bóòlà àti lọ bóòlà àti lọ ṣàlàyé ńgbà tá a bá dàlù kíyàmà ìwọ ọlọ́run wọ́n jẹsẹ́ kú ni ìwọ ọlọ́run wọ́n ti jàkadì kú ni www ìlà ń jà subhanallah ewu ń bẹ́ńbẹ́ ìnira sì ń bẹ́ńbẹ́ tó pọ̀ yàtọ̀ sí bí bọ́ra wọn hò tí wọ́n tún bọ́ra wọn hò ọmọ ìyẹn ti á dàbí ẹranko pátá korongodo wọ́n ti dàbí ẹranko pátá korongodo pátá ni kálukọ́ wọ̀ ìdí wọn wàá yọ gọngọgọngọ nínú pátá wọ́n lu ẹlòmíì débi pé gbogbo òdi rẹ̀ náà lára yóò tún máa wòye wọ́n tiẹ̀ tún bá débi pé àwọn obìnrin gan alára àwọn náà ń ṣerú ẹ̀ àwọn náà tún jarẹ sílẹ̀ yìí bí ti sọkùnrin wọn ní sobìnrin wọn. akara wọ́n wàá di pa àwọn náà bọ́ sójú ìjà kọ́mú àti pátá yìí náà ni nígbà tí ọ̀kan nínú àwọn méjèèjì bá rí i pé ọwọ́ ń ba ìkejì ó sì ti lù ú dẹ̀ yóò wá fẹ́ tún wá yóò tún wá yóò fẹ́ bọ́ sí òwò pátá yóò mọ gbogbo àwọn tí wọ́n wòran wọn ṣe hey bọ́ bọ́ bọ́ afẹ́ wo tó wà pátá la ilaha illallah wọ́n dẹran kó pátá korongodo àbọ̀kàntẹ́ tẹ tún máa ń jà bóun ti ṣe kó ẹ̀sẹ̀ nu ni ló tún kó taekwondo nu ó tún kó oríṣiríṣi ìjà ó sínú àti jàkadì bẹ́sẹ̀ lọ́ọ́ bá rí gbá ni kò gbá rí kó ni ni fún islam ọ̀faramọ́ gbogbo eléyìí o ìrẹ́gbẹ̀ ni o ìranu ni o wọ́n bá sì kú sírú rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tiẹ̀ bọ́ ọ̀nù o tiẹ̀ bọ́ ọ̀nù ó ṣera rẹ̀ nù o. akramakumullah bẹ́ẹ̀ náà ni ní ìgbà míì àwọn èèyàn míì tí ò lérò wọ́n máa dẹ ẹran sẹ́ran wọ́n máa dẹ àgbò ságbò bó bá ti pọ́dún ilé yá bá dé báyìí oníkálukú wọn wọ́n á lọ gbàgbò tí wọ́n jáde ẹ̀yin náà gbé tí káwa wo àgbòwò ni ó lè mú àgbòwò torí pé àgbò tiwa tá a rà ní agbára ju tiyín lọ kódà àgbò tiwa lè kà tiyín pa wọn wá fi pàdé sí stadium àfi kàn fi sí àárín ìgboro gbogbo àwọn èèyàn wá péjọ àwọn aláìníṣẹ́ wọn wá di àwọn ẹran ìṣúra wọn àgbò wọn máa tàdí mẹ́rin wọn máa kanra wọn wọn máa kanra wọn kankó kan àwọn aláìlérò tó wá péjọ wọn máa pàtẹ ẹ ẹ ọyà kan ọyà kan kan pa kan pa àfa ní ti ọ̀rọ̀ yín lọ́rùn láti rówó rà wọ́n á lè kan àgbo míì kí ìwò rẹ̀ dànù wọ́n lè kan àgbo míì kọ́ dá méjì wọ́n tiẹ̀ lè kan àgbo míì kó tiẹ̀ bá bẹ́ẹ̀ kú subhanallah eléyìí ò sínú páwọn èèyàn ní làákàyò ìsìláàmù ọ̀farama ìsìláàmù ọ̀farama kọjá pé ní téèyàn máa fààyè rẹ̀ sínú bẹ́ẹ̀ náà ni irú àwọn ẹni tí wọ́n máa fi màálù ṣeré lójú àwọn èèyàn yọ wá mú aṣọ pélébé kan lọ́wọ́ bí èkìtà yọ ọmọ wa nà sí màálù màálù ọmọ wa sáré bọ̀ bíi bíi pé kó wọn gbá aṣọ tó mú lọ́wọ́ yẹn níhò tí màálù bá ti súnmọ́ báyìí ọkàn gbá sọ kó wájú màálù ni màálù wa súré lọ síwájú yọ tayọ ẹni tí ń fi ṣeré yìí yóò tún kọ̀yìn yóò tún pẹ́yìn dà yóò tún wá kọjú sí i òun náà tún máa gbá sọ́nsá fún màálù tún máa gbófurufú hò gbogbo àwọn tí wọ́n ń wòran mọ́ á tẹmọ kọ ọjọ́ kan náà lọ ọjọ́ kan náà lọ́wọ́ pálábàárù rẹ̀ ó ṣègì tí máa lù tí ó rán rí tí ó máa lé ká yóò máa wá gbé òkè pẹ̀lú wo yóò máa sọmọlẹ̀ yóò máa fi gbé òkè yóò máa sọmọlẹ̀ yóò máa kàn wo yóò máa sọmọlẹ̀ báwọn èèyàn ṣe ń pariwo nígbà tí ń fi èkísà fi gé màálù lége bẹ́ẹ̀ náà wọ́n tún máa pariwo nígbà tí màálù bá ra amúkọ àfikún wọn pa ìwọ tó ń fi ìyà jẹ yìí ìwọ tó ń fi ìyà jẹ mí tó sọ mí di nkéré yìí báyìí yọ jọ Islam ó faramọ́ gbogbo orú àwọn rọ́bìṣì yẹn rọ́bìṣì gan ló kọ rẹ̀ ń jẹ́ kó sì tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa. bẹ́ẹ̀ náà ni irú àwọn ẹni tí wọ́n máa fi àwọn ẹranko àbìjà tí wọ́n máa fi ṣeré tó yẹ kó lè jẹ́ kíkìnì lòún fi ṣeré ó lè jẹ́ pẹ́kùn lòún fi ṣeré ó lè jẹ́ jò ní fi ṣeré ó lè jẹ́ ìkokò ní fi ṣeré ó lè jẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ní fi ṣeré Islam ò faramọ́ gbogbo orú eléyìí ìfẹ́ mi wéwu ni ìrìn ní náà ni èèyàn sì ní máa rìn ní gbèrígbèrí iná tẹ́sẹ̀ rẹ̀ ọmọ lọ yẹ̀ sínú rẹ̀ torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa ká sọ ara wa gidigidi eléyìí ò sínú díje eléyìí ti ṣẹlẹ̀ àfaramọ́ kọ́tọ́ gbogbo díje tá a bá fẹ́ sí láyé ká gbẹ̀bùn lórí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà àyàfi ìdíje tá ràkúnmí tàbí ẹṣin tá a àyàfi ìdíje tó ṣe é pé ṣe nípa mímọ̀ nǹkan jù mímọ̀ ọfà ta mímọ̀ ọkọ jù àwọn eléyìí nìkan la lè gbẹ̀bùn lórí ẹ̀ o àwọn eléyìí nìkan la lè gbẹ̀bùn lórí ẹ̀ torí hadisi ni eléyìí tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bánabi sọ pé la sabaqa fi naslin aw khuffin aw hafirin. أخرجه أبو داود والترمذي بسند صحيح أنا بن لا سبق kọmọ tó ká gbẹ̀bùn lórí ìdíje ọ̀rọ̀kọ́ wọn náà ti yé ọ a sọ pé asábùkù òun gangan ní ìdíje asábàkọ òun lẹ̀bùn kọ̀tọ́ ká gbẹ̀bùn lórí ìdíje kan illa fi naslin àyàfi tó bá ní í ṣe pẹ̀lú ọfà títa àbí ọkọ̀ jújù àbí wọ́n sì máa ń tírèènì àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà àti àwọn agbófinró gbogbo lórí mímọ̀ bá ta bí ti ṣe máa tírèènì wọn lórí mímọ̀ bá ta lórí bí wọ́n ṣe máa ń tírèènì wọn lórí mímọ̀ àwọn àdó olóró jù lórí bí wọ́n ṣe máa ń tírèènì àwọn agbófinró lórí mímọ̀ bàálù ogun lò báwo ló ṣe máa fi da bọ́ǹbù báwo ló fi máa ju missiles so eléyìí wọ́n lè gbẹ̀bùn lórí ẹ̀ ọ̀hófin àyàfi tó bá jẹ́ kuma lẹ lè gbẹ̀bùn lórí ẹ̀ káfí ràkúnmí díje ẹ lè gbẹ̀bùn lórí ẹ̀ àwọn hàfẹ́rín àbí ẹṣin ilẹ̀ fi ṣèdíje lẹ lè gbẹ̀bùn lórí ẹ̀ àwọn nǹkan mẹ́ta yìí ilẹ̀ lè gbẹ̀bùn lórí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹ̀bùn gbígbà gan-an lórí ìdíje àtàìgbẹ̀bùn lórí ìdíje oríṣi ọ̀nà mẹ́ta la lè pín sí nínú òfin ṣẹ̀ríyà alákọ̀ọ́kọ́ ntọ́tọ́ wípé ká ṣe díje lórí ẹ̀ ká sì gbẹ̀bùn lórí ẹ̀ ntọ́tọ́ ká ṣe díje lórí ẹ̀ ká sì gbẹ̀bùn lórí ẹ̀ òun náà ní ta ti wí ṣáájú yìí bí ká fi ràkúnmí ṣe díje ká fi ẹṣin gúngùn ká fi ṣe díje àbí mímọ nǹkan ìjálò ká fi ṣe díje eléyìí ẹni tó bá gbégbá orókè ọtọkọ gbẹbùn lórí ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní la sabaqa illa fi naslin aw khuffin aw hafirin ẹlẹ́ẹ̀kejì òun náà ni ohun tó ṣe pé kò tiẹ̀ tọ́ kásẹ̀ díje lórí ẹ̀ à ń bọ̀sibọ́sí pàtẹ́ lágbẹ̀bùn lórí ẹ̀ ìdíje ọ̀tọ́ lórí ẹ̀ à ń bọ̀sibọ́sí pàlà àgbẹ̀bùn lórí ẹ̀ òun náà níbi ká máa ta lúdò ká máa ta ayò ayò ọlọ́pàá àfi ká máa ta tẹ́tẹ́ ká máa ta káàtì àbí irú ètò gbé jáde náà nìsín kíní kan wọn bẹ́ẹ̀tì ọ̀rọ̀ bọ́ọ̀lù ká máa ṣe lẹ́yìn àbí kọjá pé ẹ bóyá tẹ́tẹ́ ìtànjọ́ tó ń jí ta náà ni tí wọn ò lè má ta lójúmọ́ kan wọ́n rẹ̀ ló fi ń ṣèdíje ìsìláàmù ọgbà kò ṣèdíje lórí gbogbo nǹkan yẹn á ń bọ̀ sí wọ́n ti pọ́n gbẹ̀bùn lórí ẹ̀ ọ̀tọ̀ rárá. tó bẹ́ẹ̀ náà nì wọ́n máa ṣèdíje lórí pé ta lẹni tó rẹwà jù àwọn fẹ́ mọ obìnrin tó rẹwà jù ládùúgbò yìí kí gbogbo obìnrin wọn á bọ́ ta wọn aláwọn ń ṣèdíje wọn á bọ́ ta níhòòhò ọmọlúàbí oníkálukú wọn máa wá gorí wọn máa gorí pẹ̀pẹ́lẹ́ gbẹ́sẹ̀ ń fi wájú hàn ni wọ́n máa fẹ̀yìn wọn hàn wọ́n máa wá bóyin fò bí ẹni nǹkan ṣe wọ́n wá ní tọ̀ kálukú wọn dàdé páálí sórí wọ́n wá pé tọ̀ talẹ́ni tó ṣe pò kínní talẹ́ni tó rẹwà jù yọ gbẹ́bùn báyìí ìsìláàmù ọgbà kan ṣèdíje lórí eléyìí ká ń bọ̀ síbọ̀ sí pé wọ́n gbẹ́bùn lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni akramakumullah ìdíje talẹ́ni tí talẹ́ni tó lè jẹun jù tá lọ jẹun ládùúgbò yìí ṣé ẹni tó jẹ́ pé ó lè jẹ ìta màálù kátá ó wá gbé ìta màálù bíi mẹ́wàá kalẹ̀ ìta màálù odindi tí wọ́n ti sè tí wọ́n ti àfà tí wọ́n ti sè tó ti jiná tó ti rọ̀ wọ́n á gbé àwọn èèyàn mẹ́wàá kálukú ìta màálù kọ̀ọ̀kan wájú ẹ̀ wọ́n wá láwọn fún ní kálukú wọn wákàtí kọ̀ọ̀kan tó ẹni tó bá fi lè jẹ ìta màálù ń tán òní ọgbẹ́bù bóò wá nínú tiẹ̀ ti ṣe tó. bóò ni wọ́n gan ti ma tó fi wá jẹ odidi ta màálùú ta wọn àmọ́ wá jẹ ẹlòmíràn fẹ́ jẹ orí torí pé ọba kó sẹ́nu tán tó kó sẹ́nu tán tó kó sẹ́nu tán gbogbo orí náà ni ó tún ràn fún ẹran tí ń bẹ lẹ́nu ìsìláàmù ọ̀farama gbogbo orú àwọn díje kí díje báyìí ìsìláàmù ọ̀farama kíkẹ́ ẹsẹ̀ díje lórí ẹ̀ á ń bọ̀ síbọ̀ sí lórí ẹ̀ ìdíje òun náà ni ìdíje tó ṣe é pé kò burúkú ẹsẹ àmọ́ kò tọ́kẹ́ ẹgbẹ̀bùn lórí ẹ̀ ìsìláàmù gbà pé ẹlẹ́sẹ̀ àmọ́ ẹ̀ gbọ́dọ̀ gbẹ̀bùn lórí ẹ̀ eléyìí ni tó tó tó bá gbogbo àwọn ìdíje yòókù lọ gbogbo ìdíje yòókù tó bá tọ́ bẹ́ẹ̀ ni ọtọ́kẹ́ ẹsẹ àmọ́ kò lórí ẹ̀ gẹ́gẹ́ bí kásẹ̀ díje ìrìn rínrìn káwọn aráàlú wa kún lálàáfíà afẹ́kára àwọn jí pépé kọ́ apẹ̀tọ̀ látàrin kínkín o títí táàfì dàrú jẹ àwọn mọ́tò ò ní kọjá láago báyìí sáago báyìí gbogbo aráàlú tó bá ń mara rẹ̀ lẹ́ni tó gbádùn ẹ̀bọ títì nígbà tí ẹ̀bọ títì kálukú bá rìn lọ kálukú rìn lọ àgbẹ̀ ah bàbá alágbájá ló ṣe fọ́ọ̀sì lọ́dún yìí bàbá àtàmẹ̀dò ló ṣe sẹ́kọ̀n arákùnrin báyìí ló ṣe kẹta lọ́dún yìí lọ́bátán lọ́bátán kọ̀sẹ́bùn bẹ́ẹ̀ náà ni a lè fọkọ̀ omi ṣèdíje ọ̀sẹ́bùn lórí ẹ̀ tó irú eléyìí kò sí tó burú ń bẹ̀ a lè sáré pẹ̀lú ẹsẹ̀ wa gbogbo eléyìí kò burú àmọ́ àní gbẹ̀bùn lórí ẹ̀. bẹ́ẹ̀ náà àwọn ọmọ wa lè ṣèdíje lórí rẹ̀ lórí híhá ha tán. ihe alágbájá lágbára ju ti gbogbo ara yòókù lọ iye tí lágbájá ha ọ̀pọ̀ ju ara yòókù lọ ìsìláàmù gbà pa lè ṣèdíje torí pé al nínú gbogbo àwọn eléyìí ní pọ́tọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ sípa afẹ́ fi gbẹ̀bùn a gbọ́dọ̀ sípa afẹ́ fi gbẹ̀bùn pẹ́bùn tí ẹni àkọ́kọ́ gbà ní o ẹ̀bùn tẹ́ni ẹ̀kejì ọgbà ní o ẹ̀bùn tẹ́ni ẹ̀kẹta ọgbà ní o rárá ó tilẹ̀ jẹ́ pé kò ikú ẹni tó bá gbégbé orókè a lè bùn ní nǹkan kan tó ná ọ̀mọ̀ tẹ́lẹ̀ a lè bùn ní nǹkan kan tó ná ọ̀mọ̀ tẹ́lẹ̀ láti tún fi ṣe lákin láti tún fi ṣe àwọn yòókù náà lójú kòkòrò pé káwọn náà gbìyànjú láti sẹ́ni tí ó jẹ́ káwọn náà jẹ́ èèyàn gidi lọ́jọ́ ọ̀la. tẹ́tẹ́ títa aráàmù ni o gbogbo èyí yòówù tẹ́tẹ́ lè jẹ́ o gbogbo ayò aráàmù ni o ìsìláàmù ọ̀faramọ́ o. torí pé ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ fún wa nínú Suratul Maida nínú àyà àádọ́rùn gẹ́gẹ́ ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. ọlọ́run ní dájúdájú ọtí àti tẹ́tẹ́ títa èrè gbígbẹ́ bákan náà mi máa da nǹkan lẹ̀ ìgbà fẹ́ tara rẹ̀ máa ń tọ́pamọ́ gbogbo ọ̀já mọ̀ nǹkankan bí ìbá ṣe dọ̀tí nínú sí àṣetọ́ni ló sì wà fẹ́tẹ́tẹ́ ni bó ẹ jìnnà sáwọn wà pálapàla wọn yìí o la'allakum tuflihun kẹ́lẹ́ bá jẹ́ni tí ó ṣoríire tó lóríire bá gbọ́ léyìí tó jìnnà sọtí mu kí ni wọ́n mú nu ọtí gánà rí kí ni bẹ́ńbẹ́ ọtí tó ṣe kó múra dáadáa dẹ́dẹ́dẹ́ kó tó débi tó ti mú gbogbo èèyàn ń wọ̀ wọ́n wò pé àwọn eré èèyàn gidi àfà ńgbà tó mu títẹ tán ebi wọn náà ló ń sọ ara ló ń tọ ara ebi wọn náà ló di pé ètè rẹ gbogbo okùn rẹ já ló ń sọsọkúsọ ebi wọn náà ló di ipò mu títẹ tó lọ sùn sínú pọ̀tọ̀pọ̀tọ̀ bí aláìlára yóò ní bẹ́ẹ̀ nu ọtí kí ni wọ́n mú bẹ̀ ó ti ní làákàyè ọkàn ọ̀fẹ́ máa ma dán wèrè wò tó sì dáa yóò máa fi wèrè ṣeré ipò òun náà tiẹ̀ fẹ́ di wèrè díẹ̀. ebi làákà ẹ lọ́lọ́run fún wa làwa náà fi jẹ́ wèrè ọmọ wèrè ti ń bẹ lórí títì ọtí ló sọ wọ́n di wèrè ni ẹnu rẹ̀ ni wọn náà wà ń olódìgbà tí wọn náà bá tó ya wèrè tiẹ̀ náà kó tó gbọrọ ọlọ́run ó ṣàwálẹ̀ ni tí jẹ gbèsè débi pé kò rí kan gbà ńgbà tí sinwó títí tí ìyàwó ọ̀mùtí gan náà ti rẹkẹ rẹ̀ kalẹ̀ pé àwọn èèyàn lórí bú tí ń bò ń rọkọ òun lọ́tì yìí wọ́n ti fọ́kọ òun lóògùn mọ́tì débi wípé bí ọba ti mú tíjọ́ kọ̀kọ̀ gbádùn òun náà ti rẹkẹ rẹ̀ kalẹ̀ iná wa kọlu ìwọ ń bájà àbọ̀ kọkọ rẹ̀ ọ̀sánwó òun náà sì ti rẹkẹ rẹ̀ kalẹ̀ pé ọlọ lọ bá tọkọ oúnjẹ wọ́n wá lájà ìjọ wa támá bẹ́ẹ̀ ni bí ti ṣẹlẹ̀ nù. bákan náà tẹ́tẹ́ kí ni bẹ́ẹ̀ nu tẹ́tẹ́ gan

bẹ́ẹ̀ náà ni kéèyàn wá jẹ́ pé gbogbo nǹkan tí ọ̀dà bí à ń gbére bí à ń da ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ ìní wọ́kà kùn ọlọ́run bá pe gbogbo ẹ̀ ní ó pè ní dọ̀tí ọlọ́run ní kẹ́ ẹ̀ jìnnà sí torí pé inú sí àṣetọ́ ni lọ́wọ́ ọlọ́run ọba kó fèmí pẹ̀lú rẹ̀ mànà ó ṣe wá lọ́kàn nínú ẹni tí ó gbọ́rọ̀ tí ó jìnnà sí gbogbo pálapàla. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò húdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah